نعم آه الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد باب إليه تنوى بسالة يفعلين بتاتكاكو باب آداب الخلاء تاتكاكو باب نيات ما هو تويلت àti iṣẹ́ tá a máa ń ṣe níbẹ̀ àti àwọn ẹ̀kọ́ tó jẹ mọ́nà ṣẹ̀ríà wọ́n fẹ́ wọnú agbọ́nni mìíràn agbọ́nni ńlá nàìjíríà ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí sókísókí tá a fẹ́ máa ṣe àrà kọjá ń bẹ̀ náà báàbùl àníyà kí n tún máa àníyà aniya plural ni gbólóhùn yẹn aniya plural ni ẹyọkan rẹ ni kíni ìná ìná ìnáwó ni igbá ìnáwó ni cup ìnáwó ni bọ́ bucket ìnáwó ni gbogbo nǹkan tá a fi ń bu nǹkan tó ń sàn jẹ́ liquid iná ni wọ́n ń pè ní ìná ó tóbi ni o ó kéré ni ẹ̀sà pé ìná ìgbà náà ìgbà báyá láyẹ̀sì wa máa sọ pé ilé ìrọ́tìlù ni ilé ìkíní kan sátìlù ni ilé ìkíní kan àwọn differentiate ni ó tó gbogbo náà ní nǹkan ìlò tá a fi ń bu nǹkan a sì lè máa fi bu nǹkan tí ì ṣe bíbù náà sí pé ó jìn sínú ìjọba ní ó jìn sínú a lè fi bu oúnjẹ a lè fi bu mímu ńgbà mí náà náà ni wọ́n fẹ́ ṣàlàyé ní ipa rẹ̀ níbẹ̀ kí ni ṣẹ̀rí nípa abọ́ jẹun abọ́ oúnjẹ wọ́n yẹ kúrò ha islam púpọ̀ ó tún sọ̀rọ̀ nípa abọ́ oúnjẹ islam sọ̀rọ̀ nípa <laughs> abọ́ oúnjẹ ṣé kó tóbi ni àbí kó kéré ṣé kó létí ni àbí kó létí àbí kó lẹ́nu ẹ̀bí wo ló yẹ kó rí tún ní kọ́fà ni àbí ọmọ ní kọ́fà ẹ láti mọ̀ pé ẹnikẹ́ni tó bá sọ fún wa pé nǹkan kan wà tá a fẹ́ fi ṣètò ayé tí ọlọ́run ọba wàá fẹ́ràn ànábì ẹ sọ fún mi pé kọ̀mọ́ tó ń sọ̀rọ̀ mo àbá tó ń sọ̀rọ̀ abọ́ oúnjẹ nínú ẹ̀sìn Islam ẹ rí i pé eléyìí ti kọjá bẹ́ẹ̀ nù òní pé kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ wádìí nípa ìgbésí ayé yín tàbí nípa tẹ̀sìn yín tẹ́ẹ̀ni bá nínú ẹ̀sìn islam ọlọ́run sì sọ dodo pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati náà àwọn ẹgbẹ́ tàà fi máa ń jẹun abọ́ tàà fi máa ń jẹun ìran ìran méjì ni wọ́n ìpìlẹ̀ ní pé gbogbo nǹkan tàà fi máa ń jẹun halal ni ìpìlẹ̀ nìyẹn qaida kulliya nìyẹn gbogbo nǹkan tàà fi máa ń jẹun halal ni gbogbo yálà abo ní pákó ni o alámà ni o ẹnì pé béèrè pé sáà Ah, àwọn olóòsà ni àwọn ọ̀sán fún wa pé olóòsà ni o ẹ̀rọ ara lọ ṣe ọ̀fẹ́ dáná ọ̀bẹ̀ ọ̀fẹ́ sí ọ̀bẹ̀ ní ìṣọ̀wá ní àwọn ní jíńjà bí i tánjú kò mẹ́ alẹ́ lọ ra ìsàsùn à ìsàsùn àwọn fi ìsàsùn síbẹ̀ oúnjẹ ẹbọ ní a máa fi ìsàsùn táwọn sọ bá ń fún ọ ìsìlámù ọ̀sọ́ wa kó oúnjẹ ẹbọ ní a máa fi ìsàsùn sí o abo alámọ̀ abo onírin abo onípákó abo oní nǹkan abo eléwé gbogbo nǹkan tó bá yẹ sí pé abọ́ aláwọ̀ tó bá yẹ sí pé ọ́sà jẹ́ pé ìpìlẹ̀ ni pé gbogbo nǹkan tá a fi máa ń jẹun halal ni alẹ́ fi jẹun ní Islam ìyẹn fi yọ ayé kí ẹ̀dẹ́ wà fún wa pákó lè wà surplus lọ́dọ̀ tí wọ́n á mí báyìí kírin ọmọ wà surplus ẹ ẹ máa ṣe abọ́ ń pákó àmọ́ ilé ìmọ̀ sí lọ́dọ̀ àwọn kan kọ́ wà lọ́dọ̀ tí ẹ á máa lámọ́ ti wà tó àwọn nǹkan wọn wọ̀nyí yóò fi yà ìpìlẹ̀ ni pé ká máa lo nǹkan jẹun gbogbo ẹ̀ pátápátá àyàfi ní sẹ́rẹ́ àbá sọ pé mọ́dé bẹ́ẹ̀ ní sílẹ̀ àwọn amáde bẹ́ẹ̀ ó kéré onìkan láwọn afẹ́ tìrìtì fún amíbà nǹkan yọ kan náà àbí méjì náà uh-huh. wọ́n ní wàyà jùsùlẹ̀ ìsìtẹ̀má lulẹ̀ àwọn ní kùlẹ̀ ha ilẹ̀ àárín yàtọ̀ záhàbí wal fidda gbogbo abọ́ la lè fi jẹun àyàfi abọ́ abọ́ oúnjẹ tó bá já sí pé wọ́n bá sí látara gold àbí silver onìkan àbọ̀ lọ fi jẹun èèwọ̀ ní àbọ̀ lọ fi jẹun àsìbọ̀ lọ fi mú jíjẹ mímu nìkan ni ó náírà àbọ̀ fi ṣe o o lè ní abọ́ tó jẹ́ gold kó fi pamọ́ lé rẹ̀ bóyá owó lè fi fi pamọ́ ni ọwọ́ àmọ́ ta ọ̀ ta tó bá ti fẹ́ ṣe ọmọ kan díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ pé jẹ́ nǹkan etí díẹ̀ jẹ́ ń ta díẹ̀ ń bẹ́ o lè labọ́ tó ẹ owó rẹ̀ pọ̀ débi pé ọlábọ̀ gold ńlé kò sí láì fi sọ́ọ̀sì àfi jẹun sọ́ọ̀sì fi mu kì í ṣe wọ̀ tó yí bàbá yẹn ẹni bí kì í ṣe pọ́ fẹ́ fi jẹun ọkàn ni wọ́n bá fi ṣe tó bá ti fẹ́ ta ọfẹ́ oníbùkátà kan tó fẹ́ gbọ́ bóyá ẹ̀yin kíní bá ń fi pláyà ẹ bá ń fi gé e díẹ̀ nínú etí abọ́ yìí ẹ bá àwọn òṣùwọ̀n rẹ̀ kí lọ́wọ́n gram mélòó lọ́wọ́n èlò lówó two hundred thousand naira ẹ bá mú two hundred thousand naira. francis ṣe ṣá ọdún fẹ́ ọmọ rẹ fẹ́ lọ lé ọkọ àbí <laughs> ọ wà sówó lọ́wọ́ rẹ ẹ bá ń gbá bọ́ góòdì ń jáde jáde ẹ tún kán díẹ̀ mbẹ kò sí láì mẹ. sáà má fi jẹun sì má fi mu fífi jẹun fífi mu ní à ń sọ fún wa o ètò gbogbo ya ni òòlì lábọ̀ èèyàn lè lábọ̀ góòdì èèyàn lè ní kílókè bóòlù góòdì gan sá máa fi bomi sì máa lò fún mímu àbí jíjẹ tó láwọn èèyàn máa ṣe fáàrí ẹnìkan bá wọn nígbà tí wọn ṣe súná rẹ tíì làwọn èèyàn fi ń sinwọ ẹ bọ ọdún bàtí wọn ṣe súná rẹ tíì ni àwọn èèyàn fi ń sinwọ <laughs> àfa àjíǹjà ọgbọ́n tí wọ́n wúyẹ́ ẹnìkan gbà tí wọ́n ṣe súná rẹ̀ ó ní tí ọlọ́run kẹ́ àwọn òbí rẹ̀ òun dé onígbà táwọn èèyàn jẹun tán báyìí tíì ni wọ́n fi ń sin ọwọ́ ẹ̀yin sẹ́yìn mọ̀ pé kí lè léwu ni iná àpá ni ọwọ́ nǹkan ò lè mọ̀ àbí yọ̀ mọ̀ ni <laughs> ọ̀nà náà àpá ó tún sọ́ọ̀tì kò tó fẹ́ kò tó ọwọ́ ò tó mọ̀ nà gbogbo àwọn àìdí àbáyé á lè mọ̀ ní tí ń sọ báyìí pé mọ́nà náà àpá àwọn nǹkan èlò wọ̀nyí ẹlòmíì náà máa sọ pé tí wọ́n bá ṣe ìnáwó ẹ má wulẹ̀ bomi sí wọn fáwọn èèyàn àti tébù wọ́tà yẹn náà ni bọ́tù wọ́tà náà ni ẹ máa fi sí wọn bá bá ti fi bọ́tú omi bọ́tú wọ́tà àsìnwọ́ ọ̀nà náà pà nìyẹn ọ̀jẹ̀ káwọn kan máa banújẹ́ nígbè èmi níjẹ́ mo ti mu table bottle water kan pure water gan mọ̀mọ́ ronú kí n tó segin ni kí n tó rà ni màá wá ibi tó mi kàn wà lẹ́gbẹ̀ẹ́ kan pé ẹ dákun ẹ bá ń bomi kànga jáde jáde omi kànga mọ́ mi lára ju omi pure water gan lọ òsì ló sì jẹ́ bẹ́ẹ̀ òṣòwò ni wọ́n wá ní table water náà ní bottle water náà ní ẹ máa fi méjì méjì síwájú wọn kó o mú kan kó o fi kan sí wọn sọmọ pé tálíkà tó máa ń bẹ̀rẹ̀ ọba nínú jẹ́ ìgbé àdúró ah, eléyìí tán àfòmí tẹ́bù ọ̀dà jẹun àtúnfi sin ọwọ́ bọ́ bá wà nù mọ́tò gbangba mẹ́rin tí a bá mọ́kù tí a fẹ́ jẹ bí apple àbí nǹkan kan ojú èmi ìfẹ́ fi sin ẹja jà ẹja jà ẹ bá ń ra pure water kí n fi sin kí n àti pure water sí wọ́n gan máa ń nìmí lára pure water ó sì àwọn pure water sí wọ́n wọ́n pè nǹkan ní pure <laughs> ọwọ́ lọ́wọ́ ni wọ́n fi máa sìn àwọn kan bá yàn nú jẹ kí n ṣe gbówó ẹ̀ òsì téèyàn ò fi ra pure water téèyàn ò fi sin wọ́n ṣùgbọ́n ronú ẹnìkan ò rí mú náà lọ́wọ́ àfi máa ń sinwọ́ tó ẹjẹ́ àdọ́gbọ́n ká wo kọ́nà kan mọ̀ bóyá romi tá a fi sin ẹ̀bá abómi àgbè ká fi sin wọn abómi ká ó ti pẹ́ nu mọ́tò nu táwọn dà síra dé tán ẹgbẹ́ wa ẹjẹ́ àfi sin wọn náà ló dájú wọ́n fẹ́ ká máa kọ̀nsídà àwọn ọmọ yòókù àwọn ọmọ ìyá yòókù tí wọn ọ̀rọ̀ náà gbé gbà náà mi fi jẹun àti mi fi mu nìkan náà ni ó haram naam hadith Hudhayfa radiyallahu anhu ó ní ànábì sọ pé la tashrabu fi aniyati dhahabi wal fiddah ولا تلبسوا الحرير والديباج فإنها لهم في الدنيا ولكم في الآخرة wọ́n ní hadith sọ fún ayé pé anábì ní ẹ gbọ́dọ̀ máa fi abọ́ góòdì mú mi ẹ sì máa fi gbọ́dọ̀ máa fi abọ́ sílífà ẹ gbọ́dọ̀ máa fi fàdákà ẹ gbọ́dọ̀ máa fi mú mi. bákan náà ẹ gbọ́dọ̀ wọ aṣọ àlárí àtàṣọ dìbàjì méjèèjì aṣọ tó tó soft ní wọ́n pè ní harir soft pọ̀ ọ̀wọ́n ọ̀nbẹ òun ni ọ̀dàbẹ̀ ní kí wọ́n fi ti kàábà ní ọ̀dàbọ̀ kàábà lára dìbàjì àwọn harir àwọn aṣọ harir yẹn ẹ gbọ́dọ̀ wọ̀ kí ló fi dá fi dá mọ̀ wọ̀ ọ̀wọ́n pọ̀ ni aṣọ bẹ́ẹ̀ náà ń bẹ ní ìsìn náà ọ̀pá kan one hundred and fifty thousand naira yóò sì lo ọ̀pá mẹ́wàá lágbádá èló nù one point five million kí ni adé tó bá one point five million ṣòkòtò àtẹ̀wò àtàgbádá lásán fìlà Yorùbá tẹ́ ẹ máa ń dẹ̀hun tọ́ba láwọn olóṣèlú yẹn èyí tí wọ́n dé rìdwan dé ńlẹ̀ káwọn yẹn yọ kí ni fìlà tó dé sórí fìlà Yorùbá ni àbí bẹ́ẹ̀ sí rí ní bóyá tọ́ba ikú tó five hundred naira lọ́mọ pé irú ẹ̀ tọ́ba lórí àwọn bàbá olóṣèlú wọn wọ̀nyẹn tí wọ́n jẹ́ bíi sẹ́nitọ́ nkankan yẹn bó ṣe ń wò yẹn thirty kin thousand kin thirty thousand kin thirty thousand àwọn kìnìún àwọn ilẹ̀ àwọn ti house of assembly náà di thirty thousand irú eléyìí tọ́ba lórí wọn bíi one fifty two hundred thousand naira kì í ṣe asọ́bàn lásán ọkàn fàwọ̀ jẹ́ ní tí wọ́n gan bá rí bọ́ bí ha ọba fọwọ́ kàn mọ̀ pé eh eléyìí ṣẹgbẹ́ ìtawà ìgbélọ́wọ́ ìjókòó àfa so báyẹn àwọn aṣọ harir aṣọ tó ń wọ́n ni ọ̀wọ́n púpọ̀ bígbà tí góòdù ṣe bí góòdù ṣe wọ́n láàrin òkúta láàrin rin bẹ́ẹ̀ náà ni aṣọ harir náà wọ́n láàrin àwọn kọ́tìn òwú ẹ̀ kan tẹ́lẹ̀ níbàyí tá a máa fi hun kan yẹn tá a bá ní ìlú ni wọ́n ń tà láyé pé òwú tá a fi ń rán bọ́tìn tá a fi ń de bọ́tìn tá a máa ń kí bọ́nú abẹ́rẹ́ ń dín yẹn tó bá yẹ sí pé ìlú náà bá béèrè fún gbọ́ọ̀rọ̀ kan rẹ̀ tó yẹ pé ọfẹ́ fi hùn kan lásán ọfẹ́ fi pé owó àríyìn mo fi hùn torí pé owó àríyìn yẹn ní nǹkan kan lára ẹgbẹ́ wọn ní kì í kì í sábà báyà kì í dó àyìn tẹ̀ ń ṣe operation yẹn doctors ẹ rí i pé kìnìún tẹ̀ fi máa rán kílò pẹ̀ tẹ̀ bá operate èèyàn onírú onírú ń tẹ̀ ń lò òwú náà wà wọ́n ní wọ́n ló wú nǹkan wà nínú tó ṣe é ṣerú tẹ̀ dá ń ṣe yẹn ọ̀wọ́n tínrín kan lásán náà ní bá ní tínrín kan yìí. Eh, five hundred naira ni ìyá wa fẹ́ fi gbèrú àǹkárá tá a fà yíwọ̀ jáde ẹ̀ mọ̀ yìí tẹ́ fi sí jáde sọ ló fi jẹ́ sí pé ànábì ní ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ o torí pé mùsùlùmí yìí ṣe ní fáàrí tí ó fi máa ba ọmọnìkejì inú jẹ́ àbí mùsùlùmí má ṣe fáàrí fáàrí tó bá ṣẹlẹ̀ mùsùlùmí fáàrí tó fi máa kú bànújẹ́ bọ́mọnìkejì pé ha ha tí ó fi máa bànújẹ́ nínú àgbọ̀dọ̀ sí wọ́n fi ní àgbọ̀dọ̀ wọ̀ ànábì bá ní fa innaha lahum fi dúníyà walakum fil akhirah ẹ lọ́ mọ̀ pé méjèèjì tá a sọ yìí ká máa fi gold abọ́ àti fídọ̀ abọ́ ká máa fi jẹun ká máa fi mú ká sì máa wọṣọ àláàrì àwọn kẹfìrí lónìí láyé kẹfìrí ní máa lò ló fi jẹ́ sí pé téèyàn bá wọ aṣọ àláàrì a ní pè ń kẹfìrí tó máa sọ pé tí ìṣọ́ ń bá tún mi ṣó àbí àlùkòfò bó bá wọṣọ àláàrì yẹn a sọ fún wọn pé èyí ṣe kẹfìrí o ṣùgbọ́n bó ṣe wà yìí ìṣesí àwọn kíni kẹfìrí lọ́wọ́ mí bá gbá bọ́ síwájú tó yẹ pé góòdì lábọ́ rẹ̀ tí bá fi ń jẹun ẹ̀ sọ pé èyí ṣe kẹfìrí o ṣùgbọ́n tó ń ṣe lọ́wọ́ yìí iṣẹ́ kíni iṣẹ́ àwọn kèfèrí ló jẹ́ sí pé fa innaha lahum fi dunya wa lakum fil akhirah àwa mùsùlùmí jẹ́ àlùkìyàmà àfàbọ̀ gold jẹun àdìsí lọ́jọ́ àmà bẹ́ẹ̀ àfàbọ̀ gold àfi jẹun nínú àlìjẹ́nà àfàbọ̀ gold àfi mu àwa sọ àlàárí ó ti wà nínú àlùkùrán dáadáa ọ̀rọ̀ àlàárí pọ̀ dáadáa mẹ́ sọ àwa àlàárí nínú àlìjẹ́nà a sì mu a sì jẹ inú abọ́ gold àti abọ́ silver hadith ẹlẹ́ẹ̀kejì yìí òun náà sọ fún wa pé ewu ti ń bẹ fún ewu ti ń bẹ fún ẹni tó bá mu omi tàbọ̀ bá jẹ nínú abọ́ gold àbábọ̀ silver tọ́lẹ̀ mi mọ̀ wípé ẹ́ nígbà tí òun bá sì wọ̀ tán ẹ̀bẹ́ náà àkókò nù ọ́ jẹ́ kéfì tóun bá fi jẹ lásán nù ọ́ jẹ́ bí kèfèrí lọ́mọ pé ìyá míì tó ń bẹ̀ o ìyá míì ti mẹ́ńbẹ̀ ní pé ànábì alayhi salatu wassalam ọlẹ́nikẹ́ni tó bá mu nínú abọ́ tí wọ́n fi fi lé sílífà sílífà sí

ɛmani ɛɛ mɛ asfaw k'abɛn nifa huwa adi sɔfɔ akpi ɛnti sɔkutɛ bati kɔdza koko sɛ isalɛ rɛ mbura wa ɛdiyan mɔ sɔkun ti o mɛ asfaw la ni o asɔtɔ wa nsa rɛ koko sɛ ɔni nani ɔwɔlɔ tu asɔ wa da lɔ fún rɛ si o ni mɛsɛ náà lɔ dɔbɔ mɛsɛ sáré o ni segini sáré o ni tɛli o wé nina mɛ ɛyàn jɛ nasinu ɔyɛ kɛ mɛ kpe ɛɛ asa mani. èrò ọlọ́nkọ́là ọ ni o àfàìmọ̀kọ́ má sí kí ni kọ́ mọ́ wọ̀nà wà mẹ́ so nípa báyìí gbogbo ẹ̀bù yóò ṣe rí nìkọ́ ọlọ́nkọ́là wà mẹ́ so àwọn hadith yẹn bó o tó wá di ẹ̀kọ́ tó ń bọ̀ síbi ìmọ̀ra ọlọ́run ọba àjùbá náà lọ alaykum wa barakatu. nípa píká sàdúrà fún bí ọ̀nà kà sí pé Allahu musta'an ala kulli hal olórí gbogbo ẹni tí máa ń ṣàdúrà láyé òun náà lànà bíwá Muhammad sallallahu alaihi wasallam laqad kana lakum fi rasulillahi uswatun hasana òun lọ ṣàdúrà ju gbogbo ẹni tí ń ṣàdúrà lọ lẹ́yìn wọn àgbà náà àwọn ṣàbẹ̀rẹ̀ wọn ṣàdúrà ju gbogbo àwọn aládùúrà dàmẹ́lá yìí lọ́nà sí ǹjẹ́lá ọmọ pé Abdullahi ibn Zubayr radiyallahu ta'ala anhu ǹjẹ́lá ọmọ jẹ́lọ́ mọ̀ pé Abdullahi ibn Umar radiyallahu ta'ala jẹ́lọ́ mọ̀ pé ọ̀gá ọ̀gá ọ̀gá àwọn ọ̀gá sílọ̀n sílọ̀n ni wọ́n jẹ́lọ́ mọ̀ pé Abdullahi ibn Amr radiyallahu ta'ala jẹ́lọ́ gbọ́ àwọn ìṣesí ẹ̀ nípa àwẹ̀ gbígbà nípa sílọ̀n ọba wọ́n eré aládùá làwọn ilé wọn sílọ̀n sílọ̀n làwọn ilé wọn radiyallahu ta'ala anhum tó ń ti bẹ́ẹ̀ náà àmì nìkan ni wọ́n tó wá sí pé wọ́n á ṣàdúrà fẹ́ nìkan pé àánà kà pé ẹ̀sìn sàrú jí lásán ni láti fi dẹ́rù bá wọn yẹn láti fi ìwé ẹni tí ń nàka náà ni pé ẹ dìde sàdúrà náà ìgbé àdúrà tá a fẹ́ ṣe yóò a kì àyà mẹ́ta lórí o a kì mẹ́ta lórí ìjókòó a tún á dìde a tún á mẹ́ta yòókù a máa jókòó a máa dìde a máa jókòó ẹ kí alámúnáṣẹ́ alákọ̀ọ́kọ́ lórí ìjókòó ẹ̀tún dìde ẹ̀tún kí alámúnáṣẹ́ sàrú jí lásán láti fi dẹ́rù bẹ̀ntẹ́ńsà àdúrà fún nígbà tó ní òsì máa ká múngùn ló wọn a máa sífìlà kí àdúrà níbi tí wọn bá dé nìsín pé gbogbo ẹni tó bá wà ní ó sífìlà o àdúrà la fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ dé fìlà sórí sẹ́yìn mọ̀ kó fi dẹ́rù bẹ́ntẹ́ ń sàdúrà fún ẹni pé wọ́n pe ah, àfa ẹ̀ le gan ní ìrírí àdúrà tiẹ̀ rí ó tún ní ká tún sífìlà tó sàdúrà bó ṣe ṣe báyìí orí mi sì sọ kúlúkúlú nígbà tí ń ṣe lọ́wọ́ <laughs> sàrúdì mo gbé àwọn àfa àfẹ́ jẹun lásán mo wà lóde kan ẹ̀fọn alààyè kan ẹ̀fọn alààyè ìmọ̀ bọ́yá tọ́tẹ̀lé mi wà ní ẹ̀tẹ̀ wà ojú àmọ́ rí ni ẹ̀ máa ń jáde ọmọ oríṣiríṣi nǹkan dáadáa ẹ̀fà àlàyé ìlú kan ní Ondo State mọ̀ wá wà mbẹ́ Èkìtì ni o yéṣu ǹdọ́ Èkìtì ni àfa àgbà Èkìtì ni mọ̀ wá dé ibẹ̀ a wá ṣe nǹkan tó dáa kan níbẹ̀ inú àwọn bàbá ìmọ̀ọ́mù lùhùn àti gbogbo àwọn inú wa dùn gan àwọn ni wọ́n ṣàṣàdúrà wọ́n ṣàṣọ̀rọ̀ àwọn ni ọ̀yà gbogbo yẹn jẹ́mọ́ ẹ dìde ẹ bá a nàka sáwọn dókítà.

tẹ̀rù mo ti mọ báwọn wọn láwọn kìlà kọ́díjà kan fún mi pé ẹ̀mí ẹ̀mí kẹ́mi ò lè bá a gùn mo ní sọ bí tẹ́ ẹ ti rí kà pé làkọ́díjà kan máa ń jẹ́ kí ẹ̀mí ò gùn lẹ́wọ̀n àgbà náà ẹ wà pé wọ́n ní a hadith pé ká tó fún yàn ọlọ́run ní bàbá yẹn ọ̀dà sáà nìkan ó ni ó ní àwọn dókítà wa ti ní ká máa wulẹ̀ sí gbangba ká máa ṣe ní <laughs> <laughs> ẹ̀rọ náà ká àìnáà ká àìnáà ká àwọn nǹkan tó wá pàànàbí lo ìṣàárà sallallahu alaihi wasallam àdúrà ni wọn ò sì nà ká síyàn àwọn nǹkan tó wá pààmà nà ká níbi tá a bá ń kírun lọ́wọ́ ni tashahud ǹṣe àwa nà ká sẹ́ni tó wà wájú wa ni ẹ̀yà nà ká ṣàhádà ni la ilaha illallah náà ọlọ́run ẹ̀yọ kan máa yàn túmọ̀ rẹ̀ ànábìá máa nà lórí mímbà tí ó fi máa ṣàdúrà àní làwọn ọ̀nà kàṣàdúà tó dúpò pé ó tẹ́wọ́ báyìí àmọ́ síbẹ̀ dáadáa tó bá fẹ́ káyọ́ mọ̀ pé wáyé pé àdúrà tó fẹ́ sí tó bá tẹ́wọ́ báyìí ń ò díẹ̀ díẹ̀ wà mẹ́ ó lè kọ báyìí wọ́n sì ti ká ìka rẹ̀ sábẹ́ aṣọ báyìí ọkà máa ká yẹn báyìí ó dípò pọ̀ ṣe kí ni pọ̀ tẹ́wọ́ so ìjọ rẹ̀ náà níjọ máa jókòó kí àdúrà ìjà máa fi dín ilẹ̀ pé ẹ̀ka iná àti iná ẹ̀ máa fi dín ilẹ̀ báyìí nínú ṣáá ni aka wà lẹ́ àbúrò wọ́n ní tó bá ti ṣe báyìí lórí ìjókòó wípé ọba bá ti ń kí lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ni ọrùn ọmọ wọ ọ̀tá rẹ̀ níbo lẹ ti rí lè mú wọn a máa rẹ́rìn kí àdúrà ń gbà mí pé ẹlẹ́rìn kàdúrà ọ àbí wọ́n máa sunkún kàdúrà tó bá yá náà tó bá yá àbí wọ́n sunkún wọ́n kásẹ̀ kan òkè mọ̀ orí yẹn náà lọ́dọ̀ àwọn nasfat ẹ̀ bá ti ṣe rí ọmọ wọ́n bẹ kásẹ̀ kan òkè káyà yẹn láti kásẹ̀ kan ó kèka aburú ọmọ bá oúntẹ̀ ní ìsìn ní ìsìn múlẹ̀ tí gbogbo ilé gbogbo ilé sàrújí ní a máa pè ìdẹ́rùbà àti agbárí 419 díẹ̀ díẹ̀ tá a lọ́ máa kéwù ìkọlọ̀nkọ́ láwọn àmì àmà pìlẹ̀ rẹ̀ ẹmbásí ẹ sọ fún pé kọ́ sọ fún pé bóló ti wá ẹmbásí nàka sí ọ pé ẹ má nàka òfò sí èmi ń tèmi ọ̀fẹ́ àmà kí láì nàka àmà kí káfàtẹ́gùn síyàn ìyẹn wáyé látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ fún ẹ̀ńtẹ́ ké fún ẹ̀ńtẹ́ sì ni wọ́n fa tẹ́gùn fún tẹ́ wá ké fún náà lẹ́ńtẹ́ afẹ́ gbà á lẹ́kù níbi àìsàn tàbí nǹkan kan sí ní ìrora lára ẹnì kí n kátẹ́gùn síyàn lọ́rùn pé mọ̀tà láti ẹjọ́ ìyẹn dákun ẹ bá ń ṣàdúrà kí n lè bá máa ta kọ́ wá ní jókòó ọ̀yà gbórí wá kọ́ wá ká yàtọ̀ wá fún ìfẹ́ ẹsẹ̀ ní ti ń wá bùkátà wọ́n máa ń fatẹ́gùn àdúrà fẹ́ ní ti ń wá wòsàn ẹ má ti ń fatẹ́gùn sí ọ lára àìsàn sí ọ nìyẹn dọ́ọ̀mọ̀ yẹn kọ́ yàtọ̀ pé nù mí fẹ́ o tó bá ti pé àìsàn bá ń ṣèyàn ẹ lè ké àdúrà látẹ́gùn ṣèyàn lára tó gbogbo àwọn nǹkan yẹn ní ẹ̀wọ̀n bó ti wá ọlọ́nkọ́lá wa wọ́n láwùtà náà wàsálàmù alaykum wa rahmatullahi wa barakatuh.